الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ọlọ́run ọba lọba tó tóbi jù ọlọ́run ọba lọba tó tóbi jù kò sọ́lọ́run míì àfọlọ́run ọba náà tiẹ̀ ní gbogbo ọpẹ́ àtẹ̀yìn ṣe eléyìí la fi wọlé láàárọ̀ yìí ní dèdè àsìkò tá a wà yìí ní gbogbo àyíká yìí tẹ́ ẹ bá ti ń wò mí lórí ètò yín ètò wa Al Hikmat Sera Al tòní Jímọ̀ yìí àkànṣe ni o àkànṣe ni o torí pé kí ni àáfin ṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyà tá a ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ni o àáfin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àáfin kí àwọn alálàájì wa káàbọ̀ torí wọ́n ti ń dé lẹ́yọ̀ ẹ̀yọ̀ lẹ́dẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọlọ́run dákun gbogbo àwọn tó kù náà ọlọ́run sábà sun ọdún láyàtà láàfíà eléyìí ni mo fi kí n káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Hikmat ní lè dé àsìkò yìí tí ẹ̀ ń wò mí yìí ní gbogbo àyíká yìí tẹ́ bá ti ń wò mí orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf Ọba Ọwọ́ Àdúà ṣé wàá rí tètò ní gẹ́gẹ́ mo ti sọ fún wa pé àkànṣe ni hmm mo lálejò inú ilé yàtọ̀ sí bàbá àtẹ mọ́ ń bá pàdé ní gbogbo ìgbà wọn mo lálejò mí inú ilé á tún wá gbogbo bá a ṣe wá lọ báwọn yẹn ṣe pẹran ọdún wọn gbogbo ẹ̀ láfihàn yín lónìí bá a ṣe kí ídì á fi ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ní ídì gbogbo ẹ̀ lẹ́ máa rí lẹ́nìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run insha Allah ta'ala ṣùgbọ́n gẹ́gẹ́ mo ti wí pé mo ní àlejò àlejò mi wà ń kàlẹ̀ òun náà ni brother Jamaludin Muhammad Jamiu salamu alaikum wa rahmatullahi wa barakatu. wa alaikum salam wa rahmatullahi wa barakatu. aji jamaludin ẹlẹ́ o akú ọdún akú iyèdún ọlọ́run ọjà sọ́pọ̀ ẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àìlá ìlọ́lá. àwọn tó jẹ́ gbé yín wá ni pé mò ń gbọ́ òkìkí késẹ́ẹ̀tì kan níta wípé ọmọ kékeré kan ó ṣe késẹ́ẹ̀tì kan ó ṣe rẹ́kọ̀dù kan ó kankan ó bíbí ànábì bíbí ànábì bíbí ànábì ṣé lóòótọ́ ni èyí lẹ rẹ́kọ̀dù yẹn lóòótọ́ Allahu akbar kabira bíbí ànábì ah, ó ní wọn láwọn ń bẹ bẹ́ẹ̀ tó fi di pé gbọǹkàlù wọn ń dùn ún ṣe bìtìbìtì báwọn ní nígboro ayé. ètò ànábì náà la sọ síbẹ̀ sódà àwọn èèyàn máa fi ànábì ṣàríkọ́ṣe. allahu akbar àwọn yóò fi fa ànábì sí àríkọ́ṣe wàá kọ díẹ̀ fún mi nínú ẹ̀ káwọn aráalé ó gbádùn ẹ̀ ẹ̀yin aráalé ẹ̀yin náà ẹ̀gbọ́n tí bíbí ànábì ẹ̀gbọ́n tó jáde ń bẹ. tí wọ́n bá na bíi mú àwọn tí wọ́n dá mọ́ wọ́n yàn wọ́n dúró Bátìmúyànmọ́ ni wọ́n yòǹgbò rẹ̀ wọ́n fọlá Muhammadu tọrọ. Bíbí tí wọ́n bá ná bí Muhammad, àwọn tí wọ́n dà mọ́ wọ́n yọ wọ́n ń jó. Bó ti ń yọ̀ mọ́ ni wọ́n yòǹgbò ẹ̀ o, wọ́n fọlá Muhammadu tọrọ. Allahumma salli ala Muhammad, ọmọ Aminu ọmọ Abudulayi. Akẹ́hìndé ẹni tó gbà wà láà nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ ọ̀gá pàtàkì nínú àwọn ànábì kò sírú ẹ̀ olúwa mi ìrìn òkúta mọ́ ẹ̀mí ènìyàn wá láéláé ẹ̀dùn ṣé n bá ti gbá wọn mọ̀ láàyè ṣùgbọ́n síbẹ̀ bí n tiẹ̀ bá mú wọn mọ̀ wọ́n máa fọlá náà bí tọrọ. Eh, bíbí tí wọ́n bá ná bí mùrán wọn o àwọn tí wọ́n dá mọ́ wọ́n ń yọ̀ wọ́n ń jó wọ́n ti ń yọ̀ mọ́ ní wọ́n ń yọ̀ bó ẹ̀ o wọ́n fọlá mú wọ́n mọ́ dùtọ̀rọ̀ ẹ̀dúrà fà á ah, alhamdulilayi adúgbò lọ́dọ̀ ọlọ́run so inú orin yẹn fi sọ̀tàn anábì bí wọ́n ṣe bí anabi gbogbo bá anabi ṣe jíṣẹ́ ọlọ́run alhamdulilayi ọlọ́run fa àlùbáríkà sí. ṣé ẹ̀yin nìkan lẹ ṣe orin yìí ni bó ti dùn tó yìí èmi nìkan kọ́. èmi lò lè sí. èmi àwa méjì ni. tálẹ̀ ní kejì yẹn. Aisha Ayọ̀pọ̀ Ìrẹ́pọ̀ Òbí. ha ajẹ́ Aisha Ayọ̀pọ̀ Ìrẹ́pọ̀ Òbí tó gbogbo ẹ̀yin tí wọ́n wá ń lé mo rò pé ń gbádùn àfa Jamaludin Muhammad Jamiu sẹ́ni kó tó di pé a lọ sí Olúwọlé ọgbà láti lọ wo bá a ti ṣe bá a ti kírun ọdún bá a ti pẹran ọdún àti gbogbo ibi tá a dé tá a ti lọ pẹran ọdún bóńkálukú ti kí ah ẹ̀mí pọ́dún lé ọdún ńlá ni ọdún tí mo dùn ni ẹ̀rí a kọ́kọ́ wo díẹ̀ nínú orin Haji Jamaludin a wo orin yẹn nísìnyí tá a bá kó ń bẹ̀ a wà darí sí Olúwọlé ọgbà Central Mosque níbi tá a ti kí í di àtọ̀rọ̀ tó bàbá fatala sheikh al-imam sheikh sadala muhammad bello ọlọ́run láàárọ̀ tún wá bá wa sọ gbogbo ẹ̀ ní dèdè àsìkò ìlágbára ọlọ́run ṣáàlà ẹ ká lọ sókè lọ́hùn ẹ̀sìn ìwẹ̀kú kalẹ̀.